ti gbọ́ ohun tí ó lọ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa lọ́sẹ̀ yẹn ti mọ̀ pé ẹ ti pé mo yẹ sọ́nà bá ìgẹ́lẹ̀ ni ẹ ṣe bá pé àwọn ọ̀rọ̀ tí èmi bá ti mú wá fún yín tó bá ti jẹ́ pé Bímbọ́ ló mú wá fún yín ẹ ti mọ̀ pé ẹ máa ń gbọ́ confam ní mo sọ lédè ẹ̀gbà confam ní bẹ́ẹ̀ ni ẹ wo ètò Miliki Express ó sì ń tẹ̀síwájú ẹ̀ka lọ dansa sí orin bá mi bá wà sí ọ̀gá ńlá Fuji Pasuma tó fíjọ tiwa sáà page ẹ ṣáà ah, ah ẹ ti mú orin yẹn náà ẹ ti mú orin yẹn ẹ ká lọ dá sí àsì à ń bọ̀. ìfẹ́ àtòkè ah kọ́lọ̀ ń ṣàánú ṣẹ́rí mo dẹ̀ mọ orin kọ o ẹ̀yin náà kì í mo mọ orin kọ àmọ́ ó ní bó ṣe jẹ́ bí kí n máa kọrin yẹn lọ ní ẹ rí pé ah ìfẹ́ olúwa ṣé tí má ti ń gbóhùn ìfẹ́ lọ́kùn bàbá yìí màá dẹ̀ máa ní good ah good pumps olúwa ọ̀ ah, ọ̀ ah, mi lè wait mi lè wait mi lè ẹ ti bọ́ ibi tí mò ń lọ mi lè wait láti you know láti you know ẹ̀yin tó nílé mo mọ̀ pé ẹ̀ ń gbádùn bá ṣe ṣe kí ni bá ṣe ń tò bọ̀ fún yín látàtàárọ̀ ẹ rí i pé ìfẹ́ dùn ó láyìn bó ṣe máa sọ pé ah, àwọn olùmọ̀ọ́ká o eh, ó wà lè fẹ́ tó bá fẹ́ má fẹ́ gbá má fa bò ah, entertain eh, ó ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ni hmm. gbogbo pé wọ́n sọ pé wọ́n ní pé ẹ rí i pé àwọn kan ṣì wà ní joshua tó jẹ́ wípé ìfẹ́ wọn láti bẹ̀rẹ̀ tó ti ń ba bọ̀ báyìí náà ni wọ́n ṣe kí ni ni wọ́n ṣì ń ba lọ tó dẹ̀ ń gbóná fẹlifẹli wọ́n ti lọ́mọ ó dẹ̀ sì jẹ́ pé pẹ̀lú pé hmm, kò jẹ́ pé bóyá ó dùn náà báyẹn àmọ́ wọ́n sì wà pẹ̀lú ra wọn tí má tiẹ̀ láǹfààní gan mo máa fẹ́ láti tiẹ̀ lọ bèrè lọ́wọ́ àwọn ìlú mọ̀ọ́ká wa papọ̀ ni o mi ń fẹ́ máa fẹ́ láti ṣe ìfọ̀rọ̀jomitoro pẹ̀lú wọn ká tiẹ̀ mọ̀ bí wọ́n ṣe ṣe tó fi jẹ́ pé látìgbà tí wọ́n ti ń ba bọ̀ yẹn di àsìkò táwa wọ́n sì wà papọ̀ ẹ rí i pé ìfẹ́ náà ní ìfẹ́ báyìí òun ló máa jẹ́ kí haúsá ti yíbò ti yorùbá di ọ̀kan á jẹ́ kí Ìgbò wò pé à Yorùbá ni máa fẹ́ tí wọ́n dẹ̀ fẹ́ra wọn láì gbé ara wọn wọ́n fẹ́ra wọn tó dẹ̀ pé wọ́n ń fẹ́ra wọn wọ́n dẹ̀ ń bára wọn kalẹ̀ ẹ wọ́n náà wọlé ojúmọ́ rẹ̀ báyìí á túbọ̀ máa ṣe kíni á túbọ̀ máa gbogbo àtàwọn tiẹ̀ ti gbà lé ọkọ tá ti ti lovers you know Ọlọ́run jẹ́ kí inú ọ̀fẹ́ wa kó máa ṣe kíni kó máa tàn lọ kò ní kú láṣẹdùmarè. ó yẹ ká lọ dansa sí orin ìyàwó hm, ìyàwó twenty nineteen see baby see me ìyàwó ìyàwó kí ló happen sí mi àti Adékúnlé Gold wọ́n kọ promise ni wọ́n pè wọ́n ṣẹ́rí orin yẹn ó dà pé orin yẹn wọ́n fi orin yẹn ṣe pé ọdún mẹ́wàá fifteen twenty thirty years sísìn orin yẹn á máa wò á dẹ̀ máa fọ àwọn ọmọ wa pé áhán ah, ah, o ti rémi àti mọ́mí ẹ̀ wà o ò rí dájú rí dájú ẹ bọ́ ṣe bọ́ ṣe ń sáré tẹ̀lé mi kiri nígbà yẹn orin yìí wọ́n fi ṣe kí ni wọ́n fi ṣe bí ìlérí ìfẹ́ ni wọ́n pè ní promise dábàá padà dé Tóyìn Abdul lè máa bá nílé àgọ́dọ̀ à ń bọ̀.